abẹ́ rí báyìí question tẹ́ ń béèrè lọ́wọ́ wa yìí wọ́n ní nínú ẹni tí ó gbára lọ́lọ́run tó ń bẹ ọlọ́run tó ẹ́ ló gbára lé àtẹni tó pé ó gbára lé oògùn ó gbára lé ó ọya ó gbára lé oṣó ó gbára lé àjẹ́ ó gbára lé èṣù ó gbára lálejọ̀nù ó gbára lé oògùn ó gbára lé nákàlí wọ́n ta ló yẹ kó máa láfojúdi jù nínú ẹni tó gbára lọ́lọ́run àtẹni tó gbára lé oògùn ọ̀rọ̀ burúkú ẹ mọ̀ pé tó tà tẹ̀ ń bẹ lọ́hùn tó bẹ lọ́hùn tó gbára lọ́lọ́hùn òun ló yẹ kó láfojúdi jù ẹni tó gbára lọ́lọ́hùn ló yẹ kó láfojúdi jù bọ̀tí ẹ rí i pé àwọn olóògùn tó gbára lé àwọn nǹkan tá a kà síwájú yìí àwọn máa ń láfojúdi wọ́n máa ń ní ìgbéraga gan àwọn ló yẹ pé tẹ ẹ bá pọ́nlé wọ́n á believe pé oògùn táwọn ṣe táwọn ní lára ló ń jẹ́ kó pa wọ́n lé bẹ́ẹ̀ ṣoore fún wọn wọ́n á believe pé ẹ̀yọ́nú táwọn ní lára ló ń jẹ́ káwọn èèyàn ṣoore fún wọn gbogbo nǹkan tó bá jẹ́ dáadáa tẹ́ bá ń ṣe fún wọn even tọ́lọ́wọ́n bá ṣe fún wọn gan wọ́n á believe pé bóyá ìyọnu ayé àbóṣólẹ̀ ló fa owó yìí wá àbí kinní kan ló mú kinní yìí wá wọ́n á believe bẹ́ẹ̀ wọ́n máa fi fojú dìyàn bẹ́ẹ̀ kí wọ́n á rò pé nǹkan tó wà lára òun ló tẹ̀ ẹ́ lórí ba fóun ẹ ti understand ẹ wá wẹ̀ni tó gbára lọ́lọ́run ìbẹ̀rẹ̀ tó gbára lọ́lọ́run ló yẹ kó máa ṣe gbogbo wọ̀nyẹn pé wo gbàgbé o wàmọ́tà òfin kì í lábìlà ọ̀dọ̀ ọlọ́run lòun ti ń retí nǹkan o ẹni tó gbára lọ́lọ́run ló yẹ kó máa ro gbogbo nǹkan kó máa nígbèraga ẹni tó gbára lọ́lọ́run yóò tún mọ nítẹríba ni toró ẹni tó gbára lọ́lọ́run máa máa rí ọlọ́run lára gbogbo nǹkan tọ́lọ́run ọba dá yóò sì mọ ṣe sùúrù àmọ́ àwọn tí wọ́n gbára lóògùn gbogbo nǹkan tó bá wá fún wọn bí orí ọlọ́run wọ́n máa rí bíi pé oògùn ló mu wá bíi pé agbára àwọn ni bẹ́ẹ̀ kí wọn bẹ́ẹ̀ ṣoore fún wọn wọ́n á rò pé nǹkan táwọn ní lára ló jẹ́ kẹ́ ṣoore fún wọn bẹ́ẹ̀ pọ́n wọlé wọ́n á rò pé nǹkan táwọn ní lára ló jẹ́ kẹ́ fi pọ́n wọn lé àwa táwa ń pọ́nrọ̀ ẹ̀yin bẹ́ẹ̀ yẹn léta nírú irú ẹ̀yin bẹ́ẹ̀ lára àwa mọ̀ yín o ọlọ́run làwa ń pọ́nlé lára yín o wàláì kì í ṣoògùn yín o question tẹ bèrè ẹ àfa kò sẹ́ni tí ò ní irú ẹ̀ lọ́dọ̀ <laughs> question tẹ bèrè kò sẹ́ni tí ò ní irú ẹ̀ a ní irú wọn nínú àwọn ọ̀rẹ́ nínú àwọn èèyàn káàkiri tó pé àwọn eléyìí ẹ bá ṣe dáadáa fún wọn wọn máa rò pé oògùn ni ń ṣọ̀rọ̀ oògùn o àwa ń pọ́n ọlọ́run lé lára yín ni ẹ ti understand ẹ dẹ̀ máa gbìyànjú ẹ máa rí orí ọlọ́run lára gbogbo nǹkan tọ́lọ́run bá ṣe fún yín kì í ṣe gbìyànjú yín kò sí gbìyànjú kan lẹ́yìn ọlọ́run so gbogbo wa ẹ jẹ́ ká gbára lọ́lọ́run gbogbo ẹ̀yin tẹ́ máa ń rò pé oògùn yín ló ń tẹ àwọn èèyàn lórí ba ló ń jẹ́ káwọn èèyàn fún yín ní nǹkan ló ń jẹ́ káwọn èèyàn pọ́n yín lé ló ń jẹ́ káwọn èèyàn respect yín ẹ gbàgbé o ẹ bọ́lẹ̀ ń bẹ̀ o bí ọ̀rọ̀ àwọn <laughs> ará ìgboro àwa kan èmi èmi àtàwa kan àwa kan ń pọ́n ṣiṣẹ́ ọlọ́run lé lára yín ni o kì í ṣe oògùn yín o subhana rabbika <laughs>